ṣé lóòótọ́ ni wípé ànábì pa wá láṣẹ pé ká máa pa ọmọ onílé bẹ́ẹ̀ ni ànábì pa wá láṣẹ rẹ̀ ipi tá a bá rí ọmọ onílé ká pa á tá a bá rí pa ní pípa ẹ̀ẹ̀kan àgbàládá báyìí báyìí tó túmọ̀ sí pé tá a bá rí pa lẹ́ẹ̀kan náà tó ẹ pé second strike la fi rí pa abẹ́lẹ̀ kẹta náà ṣùgbọ́n lè mọ́ tó bí kí arípa ní títí alákọ̀ọ́kọ́ àwọn alárúbáwá wọn a máa pe ọmọ lé wọn a máa pe ní sam aboros that is nǹkan tó wà poisonous ni nísìn wọ́n ń gbé jáde medically náà wípé àwọn oúnjẹ wa kí a rí pé a protect wọn dáadáa irú ọmọ ilé ìsìn ó lè máa láṣíbí máa lọ́bẹ̀ láṣíbí ọbẹ̀ ó ti bọ̀ ó fi bubẹ̀ ọmọ ilé wà poisonous làwọn fi ń pè ní sáàmù so reason eléyìí anabiwa muhammad sallallahu alaihi wa sallam encourage wa ká máa pa kí ló wọ́n ní ìgbà tí wọ́n fẹ́ sọ ànábì Ibrahim alayhi salatu wa salam síná ọmọ ilé ń fẹ́ atẹ́gùn ọmọ ilé ń fẹ́ atẹ́gùn so ìran yẹn òun ni wọ́n fi ní ká máa pa wọ́n bí kéèsì ajá náà ni ajá dúdú Islam fẹ́ kí a máa pa ajá dúdú ni tó dúdú bírímù bírímù tí ò sí kọ́lọ̀ míì lára rẹ̀ àfi dúdú nìkan torí pé àlùjànnú ni. so medically ó wà poisonous then èkejì ìtàn tí Ànábì sọ fún wa yẹn sallallahu alayhi wa sallam tá a lè gbọ́dọ̀ gbà pórí bẹ́ẹ̀ torí ẹlòmíràn ní ẹ ṣé ọmọ lé yẹn tó fatẹ́gùn yẹn ṣé òun wá nìyí tó wà ní ilé wa ń sìn ẹ ẹlòmíràn ní ṣé òun lóyin tó wà nílé wa ó fẹ́ fi ọpọlọ gbá ẹ̀sìn dànù irú nǹkan báyìí ó rọg ìran ọmọ lé òun ni eléyìí ìran rẹ̀ òun ni ntí wọ́n ń sọ sọ̀gbà mí èèyàn kan ṣe nǹkan òun ni ó kó ìdọ̀tí bá àwọn tó kù nísìnyí wọ́n ní Nigerians láwọn ìlú kan ní èlò òkèrè wọ́n máa ń wà suspicious nípa wa ni. Ni torí pé àwọn kan ti kó bá wa wọ́n ti bàlú jẹ́ so anybody tó wá jẹ́ Nàìjíríà ni n táwọn èèyàn ṣe ni ó mọ̀ fi wò wá bí èèyàn kan ti gbá èèyàn kan rí níbẹ̀ àbáwọn kan ti ṣe jàǹbá ń bẹ̀ ìyẹn náà ni ó mọ̀ fi wo àwa yòókù tó ń bọ́jẹ́ pé mi kọ́ ni mo ṣe jàǹbá yẹn wọ́n lè ní ókè wọn ò fún Nàìjíríà ní visa ìlú kan mọ́ torí pé kí ni àwọn kan ṣe jàǹbá ṣé mi mo ṣe jàǹbá ni so ìyẹn náà a máa ń lò ó níbi ìṣe wa so in tí ìran ọmọlé kan ṣe so anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam so ó wò yẹn láti lè fi sọ wípé báyìí báyìí ni kan ṣe máa tírìtì ọmọlé ni bẹ́ẹ̀ náà ni ajá dúdú so ṣe gbogbo ajá dúdú náà ni ó jẹ́ ṣaitan ni so n tó súnmọ́ òun náà ni pé ṣaitan a máa lo ìran ajá dúdú láti kó sí wọn lára láti lè fi ṣe àwọn aburú tó ṣe so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ wallahu a'lam subhanaka bihamdik ashhadu la ilaha illa ant. أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته The Guidance Facebook page Follow, like, and share